ṣé tí bàbá Mohbad bá jẹ́ ọ̀tẹ̀dọ́lá mo yìí ń sọ́dọ̀lá tó bá jẹ́ tó ní ònúbẹ̀lù ṣé Wùnmí tá ní Wùnmí ẹ̀kúlé ló máa fáwọn Wùnmí lága sí ń jọ̀kọ́ mọ̀ ṣó lè sọ pé òun fẹ́ fún ọmọ yẹn lórúkọ ẹ bá mi sọ o ìyá Mohbad náà dẹ kọ̀ǹfàmù sí pé òun bàbá àtẹ̀gbọ́n bàbá làwọn fún Mohbad lórúkọ báwo ni onubelu se mi. ta ni wunmi ekule lo maa fawon wunmi laga si n joko mo so ṣe de konfamu si pe oun baba ategbon baba lawon fun mohbad loruko bawo ni mi se wa deprive bàbá yẹn ìgbà tó fẹ́ fún ọmọ ẹ̀ lórúkọ tó ní kò lè fọmọ lórúkọ tó wá lọ fún ní Ali Ahmed Ali Ahmed gbogbo ẹjẹ ìsọ pé Liam Williams ni ẹ máa tọra yín Ali Ahmed ni ó dé tí ẹdẹ yẹ ìtorí ìdílé ọba lọmọ yẹn ti wá Wùmí gangan kọ́ ló fọmọ yẹn lórúkọ orúkọ tí kábíyèsí fún Wùmí pé kó fún ọmọ ló fún am I communicating o deprive ọmọ money. o deprive bàbá ẹ Wùmí okùn O ẹ orí íńtánẹ́ẹ̀tì ló máa já sí gbẹ̀yìn èmi tí mo sọ bẹ́ẹ̀ ó máa para ẹgbẹ̀yìn ni àjẹ́ ni ẹ́ ẹ jẹ́ kí play lọ kí n máa gbọ́. èṣù ti jẹ̀bi ṣe ń gbọ́ ok. ó ti seize mò ń bọ̀ ẹ jẹ́ kí n play. ó ti hang mò ń bọ̀ ẹ ṣáà ní sùúrù o ẹ ní sùúrù ẹ jẹ́ kí n off pa phone yẹn kí n tún tàn ti hang mo ti gbogbo nǹkan àwọn fóònù ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú fóònù ti hang mo fẹ́ kí n máa play kíní yẹn lọ ni fóònù yẹn ti hang ẹ má bínú mo ti mo fẹ́ restart ẹ ẹ má bínú ó love and like please love and like ẹ love and like please mo fẹ́ restart fóònù yẹn ni omi mi ìdá yín dúró ẹ̀jọ̀ ẹ má bínú sí mi o mo fẹ́ start phone yẹn ni mo ń tọ́ láti mú àwọn òkè tí máa díṣe tí máa díṣe wà gan yẹn sí phone yẹn ló wà ń go mo fẹ́ restart ẹ̀ because kò allow mi kí n play mọ́ àbí ìyá Mohbad ti sáré lọ yọ ni àbó ti sáré lọ yọ fídíò yẹn ni ìyá Mohbad ìyá Mohbad stop it one thirty mi stop it kó tẹ The wá specialty, specialty mi lẹ̀wà yìí wọ́n tó bá Manchester bá fẹ́ jẹ́ wà going? ké sí mi ẹ wo bó ṣe dàbí pé mo lọ gbé wá látẹ̀kọ̀ kẹ má fàtà sí gan ẹ nídìí àtànú ẹ̀wà yìí níwà yìí má já tẹ má já ta sí ẹ wo bó ṣe dùn ìgbà tí mò ń bọ̀ láyé ṣí bí àtọmọ ogun lọ́lọ́ ń gbélé mi lọ́wọ́ ìgbà tí wùmí ń bọ̀ láyé okó àtòbò ló gbélé lọ́wọ́ Ko máa dó wọn lọ ni kó máa dó wọn lọ káàkiri àgbáyé ni ọmọ àlè játijàti àwa wí tán mo bọ́kọ mi jìyà mo bọ́kọ mi jìyà bó lórí burúkú ni ẹni àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ọmọ ọdún mélòó ní ẹ̀gàn tó bọ́kọ jìyà àwọn ìyá wa gan nígbà ayé wọn kọ́ lọ́n fọ̀run kẹ́yà Mohbad àti ìyá Wùnmí nígbà ayé wọn gan wọn jẹ́ sọ pé àwọn bá bàbá Mohbad jìyà ìyá Mohbad tó tó jẹ́ pé ìgbà tí bàbá ń ṣe kápẹ́ńtà gan kò dúró bá jìyà ó lọ ṣàfòmọ́ mọ́ babaláwo ni ìwọ wá ní Wùnmí mo bá kọ́ mi jìyà àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ṣé kò bá máa gbọ́ yẹn kọ́ọ̀tù tó máa fún ẹ lógún ni ìwọ tó gún ọ̀tọ̀ sí òtí ẹ lè rí gbà àìsàn ló máa fi wò àìsàn tí ò gbóògùn wọn máa gbé lọ sọ́ọ́sì tùgbẹ́ kí wọ́n ní wọn rí nǹkan tó ṣe wà kọ́ máa náwó ni ṣọlẹ́pọ̀ tí nọ́ọ̀sìn ó ti ń ṣàṣegàdùn ọ̀rẹ́dì gbogbo owó tó ń pín ẹ̀wà mi yóò pọ̀ ṣá ìkòkò orin tí mo rà látẹ̀kọ́ yìí kí tó ṣe wá kéré báyìí àti táwọn ẹ̀ bá mi ra kòkò orin ńlá o mi kí láì kí máa fi jẹ́ mm, pot lásán sí ìkòkò orin ni mo máa ń fẹ́ lò so that á lè fún mi ní ẹwà gọyìn vibes ti tèkó á lè fún mi ní vibes ti tèkó gangan ok ẹ jẹ́ kí n padà lọ ó ti open ó ti ó ti reboot tán ń bọ̀ ẹ má bínú ẹ jẹ́ ká lọ play ẹ̀ padà tí ò bá bẹ̀rẹ̀ láti ibi tá a ti bẹ̀rẹ̀ màá bẹ̀rẹ̀ padà láti bẹ̀rẹ̀ ṣe ń gbọ́ èèyàn kan ní may her soul rest in peace ó ti di dandan sóòlù sóòlù ya Mohbad àti ya Wùnmí sóòlù wọn máa rest in peace ó ti di dandan yeah. tí n bá ti débi tí ma ti interrupt ma interrupt ẹ má gbé lọ a ti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ṣé ń gbọ́ ẹ comment tẹ bá ń gbọ́ Here are explanations and you know do your pluses and minus. Who killed Mohbad? How did Mohbad die? Everyone is asking questions. Ǹjẹ́ tí mo fi sọ ní ìlérí Olúwa ni pé ẹ̀gbọ́n dàtì ló wà mí wá ní ọjọ́ yẹn ọjọ́ yẹn jọjọ sunday ṣùgbọ́n mo ti gbàgbé yí ẹ̀yìn ṣùgbọ́n mo ní tí bá sọ yí ẹ̀yìn fún un máa rántí fọ́ọ̀zù mi wà ní the one and a half years or two years ẹ̀gbọ́n dàtì yẹn wá wá àbúrò ni wọ́n gbé wá kí mi ó ṣàti àtàkì ni wọ́n ti lọ wọ́n tún wá padà wá ìgbà tí wọ́n padà wá wọ́n wá sọ pé ẹ̀mí ọlọ́run torí ìránṣẹ́ ọlọ́run ni wọ́n wọ́n wá ní ẹ̀mí ọlọ́run ò jẹ́ kí àwọn nísìmí tán ní pé káwọn sọ̀rọ̀ kan fún mi wọ́n wá bẹ̀ mí pé tí mo bá ti lóyún lé ọmọ ẹ̀ torí pé ẹ̀gbọ́n ẹ̀yẹn ó kéré kò tí ì pé bíi bíi two years wọ́n náà ní àbí wọ́n náà ní àbí. ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́. wọ́n wá bẹ̀ mí pé tí mo bá ti lóyún lé ọmọ yẹn o padà mo ti lóyún àbí mi ti lóyún pé mi ò gbọ́dọ̀ ṣe o wọ́n wọ́n nù gan-an mi ò mọ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n wá sọ pé ọlọ́run sọ fún àwọn pé ọmọ yẹn àwọn fẹ́ sínú ayé mi wípé ó máa ṣàánú mi wípé ọmọ yẹn máa mi gbogbo orílẹ̀-èdè nàìjíríà wọ́n dẹ̀ sọ pé ọmọ tó máa ṣàánú mi ni o ọmọ tó dẹ̀ máa gbèjà mi ni wípé ìlérí olúwa lórúkọ ẹ o èmi ni mo wá yí ìlérí olúwa yẹn sí promise mo wá fi ń pè ní english name ìlérí olúwa náà pè fún mi gangan ní yorùbá wọ́n bẹ̀ mí ní ọjọ́ yẹn tó rántí yẹn ti lọ ó tún padà wá ó ní pé ọlọ́run ní kóun sọ̀rọ̀ òun ò dẹ̀ sọ́kùn tó lọ nítorí ló ń ṣe wá padà wá ìpè tí mo bá ti lóyún ilé ọmọ tó wà lọ́rùn kí má rò bí ọmọ yẹn kéré kẹ́rù máa bà mí ìpè mi ò gbọ́dọ̀ ṣẹ́ o ìpè ìlérí olúwa pé ọmọ yẹn máa mi orílẹ̀-èdè nàìjíríà pé ìránṣẹ́ ọlọ́run ni bó ṣe sọ fún mi yẹn ìránṣẹ́ ọlọ́run tó rẹ̀ máa sọ fún ọmọ mi all the time pé ìránṣẹ́ ọlọ́run ni ẹ ò kì í ṣe ẹni tó máa máa kọrin á máa rẹ́rìn má ní ìránṣẹ́ ọlọ́run náà pè mí fún ẹ kì í ṣe ipò yìí ṣùgbọ́n mo máa gbàdúrà pé kí ọlọ́run kó jọ kó mú ìlérí yẹn kó ṣe torí ìránṣẹ́ ọlọ́run ni wọ́n pè fún mi ipò dẹ̀ máa mi orílẹ̀-èdè nàìjíríà àti èdè lọ níjọ yẹn ìgbà tí mo dẹ̀ wá bí orúkọ yẹn ni mo wá sọ èmi ni wọ́n á fi ayọ̀ bá mi sí i àwọn fámìlì dáàdì ẹ̀ náà sọ ní ọlá di méjì èmi ni mo sọ ní Emmanuel mo sọ ní Emmanuel ayọ̀bá mi ṣùgbọ́n ìlérí olúwa yẹn mẹ́sẹ̀gì tí mo gbọ́ tó sọ fún mi òun ni mo fi sọ àwọn dáàdì ẹ̀ ló sọ ní ọlá di méjì tó nìyẹn o èmi ni ya o èmi ni promise o ọlá di méjì ayọ̀bá mi Emmanuel ọmọ alọ́ba èmi nìyẹn ẹ̀ ṣàánú torí ah in ayé burú gan o. ṣé ń gbọ́. ayé burú o mo bẹ̀rù ayé tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ò bẹ̀rù wọn ṣùgbọ́n mo wá bẹ̀rù wọn gan wọn ò dẹ̀ wá ní agbára tó ọlọ́run torí mo mọ̀ pé ọlọ́run ò ní disappoint mi ó máa gbìjà mi já oh, oh. ọlọ́run máa lò mú jẹ́ sí gbàdúrà pé kí ọlá ti méjì promise kó máa wọ gbogbo náà àwọn èèyàn tó mọ̀ pé ó lè help mi tó lè gbèjà mi tó dẹ̀ lè gbèjà ẹ̀ kó máa wọnú wọn láti lè sọ̀rọ̀ torí in fact ọmọ mi ò enjoy ayé. ẹ gbọ́ statement olórí burúkú yìí ìyá Mohbad can you hear yourself ó ní kí Mohbad ràn òun lọ́wọ́ kó gbèjà òun ìyá Mohbad Mohbad ràn ẹ lọ́wọ́ kò ràn ẹ lọ́wọ́ physically but ó ràn irú àwa báyìí àwa ta dúró sórí òótọ́ ó ràn wá lọ́wọ́ láti gba justice fún ẹ won't fight against justice Me. Till o fight against justice while bàbá ni ẹ fight justice here, fighting for justice seeking for justice does not mean you have to fight with Wunmi no but reverse is your case you went to connive with Wunmi o lọ work pẹ̀lú Wunmi o wá ní know why justice wo lórí burúkú obìnrin In fact, they keep wọ́n máa ṣe làbúrò ẹ̀ ṣe abu àbúrò ẹ̀ bọ́ta ó ń sunkún ó pe bàbá bàbá bàbá Tinubu níjọ́wọ́ ó ní kànjọ kọ́ bá wọn tò mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n lórí burúkú tiẹ̀ òun antagonize ẹni gbogbo bí ló ti lọ ṣépè fáwọn tó ń wá justice fún Mohbad ó wá ń sọ̀rọ̀ sí i àbáyé ìyá Mohbad fẹ́ bàjẹ́ ni ẹ mú ẹ̀bùn ṣe dàbí ẹ mú ẹ̀bùn ṣe dàbí lábẹ́bẹ́ tó fi ń ta tó fi ń tó ẹ imú ẹ̀ dàbí tàtà ṣe ẹ jẹ́ ká máa gbọ́ lọ. tó fi kú láti ayé náírà tìmọ́tìmọ́ mi mẹ́ńtọ́ máa ń pè ní náírà ọmọ mi ló jẹ́ kí n mọ̀ òun ló jẹ́ kí n mọ wàhálà tó bá ọmọ mi fà òun ló jẹ́ kí n mọ̀ mo dé lọ sílé kí lọmọ yìí ṣe wọn ò rí kankan sọ náà o wọn ò rí kankan sọ pé ó ṣe o wọn á fẹ́ mu nígbà kan gan wọn jẹ́ ká mu a tún lọ tọrọ àyè pé a fẹ́ mu pé torí ọkọ ò balẹ̀ tí ọmọ mi bá ń drive. ṣé ń gbọ́ mi a máa máa sọ kí ni ìlẹ́sẹ̀sẹ̀ ṣé ń gbọ́ ẹgbẹ́ nǹkan tí ìyá Mohbad sọ ń yẹn ó ní ó ní Naira fi Mohbad lọ́kàn balẹ̀ I am not speaking for Naira now ẹ fi àwọn olórí burúkú yẹn sílẹ̀ wọ́n máa jìyà tiwọn àwọn yẹn máa jìyà tiwọn àfi tán bá mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Naira Marley kọ́ ló pa o àbí kò yé nǹkan tí inú ṣe ń mi fún Naira ni pé Naira knows the truth why is he keeping quiet why ẹ jẹ́ ká dìyẹn mú síbẹ̀ náà ṣé gbogbo yín ń gbọ́ mi ṣé gbogbo yín ń gbọ́ mi náà ẹ gbọ́ nǹkan tí ìyá Mohbad So. Only one wọn fi ìyá Mohbad ò ní òkú ọ̀run jẹ́ yà òkú ọ̀run máa mú gbogbo eyín ẹ̀ ó máa yọ fún ẹbí yín tèmi ṣe yọ níwájú yìí ìyá Mohbad ẹ̀mí máa play voice ẹ̀ fún yín o ẹ̀mí ló ní Mohbad ń sọ fún ẹ lójoojúmọ́ pé Wùmí ò fóun lọ́kàn balẹ̀ tí wọn náà dẹ̀ mọ̀ sọ ní voice note tí Wùmí record Mohbad sọ pé you like to make me sad and you go to my mommy to report her to make my mommy sad ìyá Mohbad ó dẹ̀ ń sọ́ọ̀sì báwọn náírà mẹ́rin ni ò fi lọ́kàn balẹ̀ ṣé Wùnmí gan fi lọ́kàn balẹ̀ nínú ilé ṣé mi fi lọ́kàn balẹ̀ wo ya olórí buku yìí ìwọ ìyá bí àgbà yìí just because Mohbad ti sọ pé kí Wùnmí lọ ra ọjà five million fún ẹ ọ ti ra freezer mẹ́ta fún ẹ wọ́n ti já ṣọ́ọ̀bù pọ̀ wo bí o ṣe sọ wo bó ṣe lè sọ òdodo torí o ti jẹ́ dòdò o wá sọ̀rọ̀ àwọn náírà mbálì are you for real sórí ẹ burú ni ṣé ìwò òdí ló fi ń ronú ní ìyá Mohbad ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ayé màmá já aya ló ayé já títí títí tó fi kú ni tó bá fẹ́ lọ sí ṣòmí gan ó máa sọ fún pé òun ò lè lọ pẹ̀lú gbọ́n òun pé torí àwọn mi. nǹkan tí ìyá Mohbad nǹkan tí Wùnmí sọ pé nǹkan tó fún fọ́ sínú ìbọn nìbọn fọ́n jáde nǹkan tí Wùnmí sọ pé kó sọ ni ẹ máa gbọ́ o ó sọ pé tó bá fẹ́ lọ sí ṣòǹgbà mi kò kí ń lọ ayé ẹ̀ máa ń já ni ayé ẹ̀ ń já ó dẹ̀ lọ sínú trenches ní Kòròdú lọ kọrin àwọn olórí burúkú kí ló kọ ìkejì èyí tó lówó yẹn náà èyí tó níkùn tó yẹ pé ẹsẹ̀ máa ń lọ́pọ̀ tó bá ń rìn báyìí tí ò lóko tí ò sí nǹkan kan lábẹ́ yẹn tó níkùn gan àwọn tó gbé lọ sí Kòròdú yẹn ẹ rán mi létí bọ̀bọ̀ yẹn ẹ mi létí bọ̀bọ̀ yẹn sẹ́ ayé ẹ ń já. wọ́n dẹ̀ gbé lọ sódìndí bẹ̀yẹn wọn gba security fún wọ́n gbé lọ sódìndí ìkòròdú ní trenches wọn gba security fún ẹ̀jẹ̀ mọ́ ipá yẹn ń jaṣẹ́ pé lórí burúkú làwọn pípù yìí ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn ò correlate ọ̀rọ̀ wọn ò align rárá ẹjọ́ ẹjọ́ tó mo kúkú ń bọ̀ nàìjà mo ìtorí tí chief priest God bless you Kubana chief priest àtọ́lórí burúkú tó gbé lọ sí trenches ní kòròdú ẹ̀sọ́ pá yẹn ń já kò kí fẹ́ lọ tó bá jẹ́ pé lóòótọ́ làyà Mohbad ń já under duress kọ́ ló fi lọ he have the right to say no tí o bá ṣe pé wọ́n ti orchestrate ikú ẹ̀ wọ́n ti plan ikú ẹ̀ wọ́n ti wọ́n ti wọ́n ti mark bó ṣe máa kúkú yẹn ẹ sọ pé yẹn ń já ẹni táyẹ̀ ń já pé ó máa pa òun ó dẹ̀ lọ sí trenches kò sí security are you for real Kubana chief priest ẹlẹ́sẹ̀ lọ́pọ̀ kò sókó kọ̀ọ̀kan jẹ́ tó kó bá wà díẹ̀ kó challenge mi ìkókó díẹ̀ dàbí ìdérí ọtí ni ó rà mọ́ níkùn ni. bóun ló lóyún oyún tó jẹ́ kíyàwó ẹ̀ ní òun ló ní. ẹ jẹ́ àmà gbọ́ lọ. mọ àwọn kejì náírà yẹn ó ló máa wá bá òun wọn máa ń nà án mọ́mì wọn máa ń nà án ṣeré ni mi mọ̀ gbà tó máa ń ké o ṣùgbọ́n máa ń nà án ṣeré ṣùgbọ́n sọ fún mi pé tó bá wà nínú mọ́tò ó máa máa ké ni èmi ò. ṣeré idiot ṣeré non-entity were you ever in your son's life were you ever there. ẹ̀gbọ́n kan tó ń sọ money money money money. wọ́n ó man ń kénu mọ́tò olórí burúkú ó sọ ọmọ ẹ̀dọ́mọ́ gba fídà ó sọ Mohbad ìdọ́mọ́ gba fídà tó jẹ́ pé tó bá ti ń ké Wùmí ó máa ń kìdọ́mí sí lẹ́nu ó man ń kénu mọ́tò àní lọ bá ṣàkórí àzẹ kókó ẹbọ ṣe hàt ó man ń kénu mọ́tò inú mọ́tò náà ló kàn máa dédé ké òdẹ̀ ní kúure ó sọ Mohbad ìdọ́mọ́ gba fídà. ó sọ Mohbad tó gẹ́ pé ke bá ti ń ké wọ́n máa ń fi dọmí sí lẹ́nu àbẹ́gbọ́ ó bá kẹ́nu mọ́ ó sọ Mohbad dínú fẹ́lẹ́ gba fídà ẹjẹ́ àmàgbọ́lọ́. ọgbà tó ké mi ìṣẹ̀mọ̀ pé ó máa ń ké gan ṣùgbọ́n sọ mi pé tó bá ti wà ní mọ́tò àwa ní pé kí lòun ṣe ṣùgbọ́n mo bẹ̀ ọmọ mi títí mo ní kó jẹ́ kí n lọ sọ̀rọ̀ wọn náà wo ni mo fe sọ tí n bá ti lọ sílé náírà oúnjẹ tó ti gbé fún mi mi ò kí ń jẹun báyẹn mi máa ń gbàwẹ̀ láàárọ̀ ah. mi ò kí ń jẹun sáré máa jẹun. ṣé ń rí gbẹ̀ǹkẹ̀ ṣé ń rí gbẹ̀ǹkẹ̀ fẹ́ni fọ́ǹkì ṣé ń gbọ́ ó ní mo máa ń gbàwẹ̀ láàárọ̀ ìwọ tó bá ń gbàwẹ̀ ara sọ̀rọ̀ fún ẹ gbàgbé gbàgbé gbogbo ẹ̀yàn abiyamọ rere tẹ̀ ń wò mí mi báyìí tó bá gbàwẹ̀ yẹn ló ti tó àti lódodo ìyá Mohbad ọlọ́run fi àmì wọn lẹ́ẹ̀mẹ́ta ó dẹ̀ fọwọ́ yẹ̀ dànù ìgbà tó lọ sílé ọmọ yẹn sátọ̀dẹ̀ ọmọ yẹn ní mọ́mì mi ẹ má lọ ẹ dúró sílé máa dé níjọ́ sunday bóyá kánò ti wà nù léyìn níjọ́ sunday tí gbogbo pílánì Wùnmí kò ní bọ́ sí i tó bá yẹ kó dúró sínú ilé yẹn Wùnmí ò ní gbọ́mọ lọ Wùnmí ò ní gbọ́mọ lọ síbi tó gbé lọ yẹn ṣùgbọ́n torí okó burúkú tó fẹ́ lọ dó o fẹ́ lọ dó kó mọ́ bàbá um, um, o fẹ́ lọ dó kó mọ́ bàbá láwo lára ọlọ́run fi àmì sátọ̀dẹ̀ wọ́n okó omi ò lọlé ọlọ́run tún fi àmì wọ́n jọ monday ọlọ́run tún gbé fìrí ọmọ yẹn kọjá níwájú ẹ̀ ó ṣeé ṣe bó jẹ́ pé ká ní Oni pé Wùnmí ní ṣé Mohbad wà òkè Wùnmí sọ fún ẹ pé wà òkè pé ń umi lọ́wọ́ ó dẹ̀ bí ẹ léèrè ẹ máa gbọ́ bíbá iná ó ní Wùnmí sọ pé mọ́mì ṣe é gbọ́ nǹkan ni Wùnmí ò ní ṣa nǹkan tó dajẹ́ mò ń sọ pẹ̀lú gbogbo àyà mi ìwọ ló pa Mohbad ìwọ ló pa Mohbad Wùnmí ìyá yìí sọ̀nà ó ní bóun ṣe pè é ipe kí ló ṣe Mohbad pé ṣé wà òkè ó lọ sọ fóun pé ah, Mohbad ń sùn mí báyìí ipò wà òkè ó o dẹ̀ béèrè lọ́wọ́ òun lẹ́sẹ̀kẹsẹ̀ pé mọ́mì ṣe ẹ gbọ́ nǹkan kan ni níjọ́ Monday so kẹ́rí pé nǹkan kan ti ṣẹlẹ̀ ni mọ́mẹ́ǹtì yẹn two hours later ni Wùnmí pè padà pé mi ni kúkú ọmọ o mi ni kúkú ọmọ o mi ni ṣopọ̀ ọ̀sọ́gọ́ o wípé nǹkan ọmọ yín o nǹkan kan o ẹ máa gbọ́ lọ gba oúnjẹ mo fẹ́ lọ jẹ torí pò tí mo bá ọmọ mi gan wọn ò lè fún mi lóúnjẹ gan kí n jẹ torí ibi tó ń kí mo máa sáré wá tó bá ti dé á ní mi i trust you mo mọ̀ pé ẹ̀yẹ ẹ̀ oúnjẹ mo ní mi ò jẹ́ admirais yẹn á lọ flush oúnjẹ náà bá ti gbé fún mi á lọ flush ẹ̀ ẹ̀rùn á kó sínú nylon wọ́n àìtàn bá gbé fún mi ó máa. can you see this big liar? ṣẹgbọ́n kan tí ìyá Mohbad sọ ṣẹgbọ́n kan tí ìyá Mohbad sọ ó ní tóun bá lọ sílé Mohbad ó ní tó bá gbóúnjẹ fóun tóun bá lọ sílé Naira Marley nígbà yẹn kí Mohbad tó kú This woman is a blatant liar. Ẹjọ̀ èèyàn men ló wà nínú ilé Naira Marley tó fẹ́ fún wọn lóúnjẹ. Àwọn tó jẹ́ pé orí ìrìn gan ló ti ń jẹun, wọ́n ń ṣóúnjẹ fún wọn ni. Gbogbo yẹn máa gbọ́ o. Ìyá Mohbad sọ pé wọn ò fi lọ́kàn balẹ̀ nínú ilé tó máa rí ibi tó máa ń sùn. Ṣé wípé wọ́n yẹn ń takora wọn? Ẹni tó sọ pé wọn ò fọmọ òun lọ́kàn ọmọ yẹn nìyẹn ẹ̀ máa wá lọ kí wọ́n lé tọ́ máa wá gbà láyè kó máa fún wọn lóúnjẹ kó máa fún yẹ lóúnjẹ ẹ jọ ṣó possible ṣé ọ̀rọ̀ ìyá Mohbad ń hàn láì mo ti sọ fún pé láyé ọjọ́ òun lèmi máa gbé wá àwọn ọ̀rọ̀ tó ti ṣe sẹ́yìn àmọ́ máa rí òótọ́ mẹ́ because ó ti pẹ́ gbogbo wa ò wò ó mọ́ but àwọn ọbẹ̀ gangan ló tọ́ wà àbẹ́ ẹ̀gẹ́ tìmí ṣé gbogbo yín gbọ́n sí tí Mohbad sọ pé wọn ò jẹ́ kó nísinmi wọn máa ń ní lára pé tá a bá ríbi tó ń sùn nínú ilé Naira ìwọ ìyá yẹn náà ló tún jẹ́ pé o sọ pé tó bá lọ sí ilé Naira Marley tó bá lọ kí Mohbad ó ní wọ́n máa gbóúnjẹ fún ẹ Mohbad máa wá mọ́mì I trust you ṣe ti jẹun yẹn ah ẹ má jẹ o ó sọ pé ìyá Mohbad máa da ráìsì yẹn sínú láìlọ á kọ ẹran yẹn sínú láìlọ á lọ dà sínú bin ṣó ṣe gbọ́ sétí ìyá Mohbad wọn ò fọ́ ọ̀sẹ̀ kó jẹun yẹn náà even tó bá sọ pé ṣó fẹ́ jẹun ìwọ tọ́mọ ẹ sọ pé má jẹun nínú ilé yẹn o ah ẹ má wọrí mo wà òkè wọn wá sáwẹ lóúnjẹ rẹpẹtẹ bẹ́yẹn wàá wá dà sí láìlọ́ọ̀nù ìyá Mohbad Can you hear what you are saying for yourself? Eh? Can you hear what you are saying? Ṣé gbogbo ẹ̀ align? Nǹkan tí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, nǹkan tí Wùnmí ní kó sọ nìyẹn. Ṣẹ̀yà pé gbà yìí, Mohbad ṣẹ̀ṣẹ̀ kú ni. Nǹkan tí Wùnmí ní kó sọ nìyẹn because wọ́n fẹ́ attach ikú Mohbad yẹn mọ́ Naira Marley ń gbà yẹn. Ṣé ń gbọ́ mi? Ẹ jẹ́ ká máa gbẹ lọ. Pa sínú toilet, ó máa fi gò ran ara wọn papọ̀ báyìí. Ó máa ní kí n má jẹ o, pé n ò fẹ́ kí n kú o ìmá ni ò fẹ́ kí n kú ìwọ dẹ́ ń gbénu léyìí òde kúrò ó ní three years ní sáyà. ṣé gbogbo yín gbọ́ ó ní Mohbad máa sọ fóun pé mọ́mí ẹ̀ má jẹ́ o mo ò fẹ́ jẹ́ kó kú o ó ní Mohbad máa sọ fóun pé mọ́mí ẹ̀ má jẹ́ o mo ò fẹ́ jẹ́ kẹ́ kú o mọ́mí ẹ̀ má jẹ́ mo ò fẹ́ jẹ́ kẹ́ kú ẹjọ́ ẹ̀yà bí amọ̀ tó tọ́ tẹ̀ ń wò mí láàárọ̀ yìí tí ọmọ yín bá sọ fún nǹkan bẹ́ẹ̀ fún yín ṣe máa kó ònú ilé yẹn jọ yẹn èmi àtọmọ mi la máa kó ònú ilé yẹn wọ́n á pa wá síbẹ̀ yẹn ó dẹ̀ tún kó ònú ilé yẹn ó tún wá fi ọmọ yẹn sílẹ̀ ńbẹ̀ ṣé pé lórí burúkú lobìnrin ṣé pé lórí burúkú lobìnrin Omo sọ pé mọ́mí ẹ má jẹ́ o mo ò fẹ́ jẹ́ kó kú o ọmọ yẹn ló wá fi sílẹ̀ ó dẹ̀ lọ o dẹ̀ lọ ń sùn ó dẹ̀ ń sùn ó dẹ̀ ń sùn ó normal life rẹ ó dẹ̀ wò pé something is happening ọmọbi tó lè sọ eléyìí a máa jọ kóònù lè ní o tó bá kóònù lè láàárọ̀ yìí mo ò ní kú ẹ máa pa mí síbí ni àbíamọ tó dẹ̀ ti sọ fún ipò ọmọ yìí ò gbọdọ̀ kú ọmọ yìí wá ṣe rere láyé ni ọmọ tó bá gbogbo òdílé ga ọmọ tó bá gbogbo nàìjíríà ga ológun ọmọ ni ọmọ yìí ló wá mú ló wá mú with levity ló mú ló mú with ọwọ́ yẹpẹrẹ ọlọ́run á dá fún ẹ̀yà Mohbad ó tún lè bí irú ọmọ yẹn mọ́ gbàgbé ẹ̀ ṣe pé sori tí irú opportunity yẹn bá wáyé every hundred years ló máa ń wá sínú ìdílé kọ̀ọ̀kan ó tún lè rí irú ọmọ yẹn mọ́ láyé kò sí bó ṣe lè package àdúrà kí ló ṣẹlẹ̀ tiktok ṣé ẹ̀yin mi ṣá kò sí bó ṣe lè pákéjì àdúrà ọ̀tọ̀lógó ohun ọ̀tọ̀lógó òṣùpá kí ló ṣẹlẹ̀ something is happening mo ń bọ̀. tiktok tiktok wọ́n ti mú wọ́n máa mú fídíò yẹn wálẹ̀ wọ́n ti kọ́ńsìn wọ́n sọ pé we have detected inactivity during your current live what is inactivity Com complete the verification. What is the verification? What is the verification? Complete the verification to continue your live video. I can't find any verification. Okay. Okay. Hey, eh, hold on, oh. TikTok tún ti I don't know why they do this to me. TikTok clicking, complete verification. Ẹ jẹ́ ká to continue your live video. I don't know. Facebook, I eh, shall hold on. Ẹ má bínú sí me. Okay. TikTok. A comment the bank ń TikTok, please. A comment the bank ń A comment the bank ń TikTok. Ó ti end there. Discontinued. Ó ti end there. <laughs> Ó ga o. Mo ń bọ̀. Ẹ jẹ́ kí n can't je lọ sí live yẹn. allow wa ká tún ṣe ń bẹ̀. Tọ́n bá allow wa. Mo ń bọ̀. Ẹ Facebook ẹni sùúrù ṣẹgbọ́. if you know where I came from you never pray for me to fail. Mm, ọ̀gbẹ́ni sàn kí ló kèmí tó bá fail ṣé fail mi ni is it my fail. Atu tún ti bẹ̀rẹ̀ ẹ hold on Facebook ṣe máa TikTok hold on fún yín lẹ́ǹkan ẹ hold on Facebook. Facebook ẹ hold on ṣẹgbọ́. facebook ẹ máa love and like ẹ jọ ẹ máa love and like mo ń bọ̀ ẹ jẹ́ ká dúró de tiktok ẹ jẹ́ ká dúró de tiktok tiktok tiktok náà dúró de yìí náà nǹkan facebook ẹ jẹ́ ká dúró de tiktok. tiktok dúró de yìí náà nǹkan facebook ẹ jẹ́ ká dúró de tiktok ṣẹgbọ́n ẹ jẹ́ sáré fọ pọ́ọ̀tì kó má pa ewu sí létí. ẹ dúró tá a ti one hundred lórí tiktok kàtà tí wọ́n bí three hundred lórí tiktok tẹ́lẹ̀ but tiktok ti mú fídíò yẹn wálẹ̀ nǹkan tí mi ò ṣe like tiktok sista tọ́lá ní ẹ̀jọ̀ ẹ bá máa ẹ bá máa record gbogbo chat sista tọ́lá ní ẹ bá ń wò mí oh, sista mama, ẹ bá ń wò mí ẹ máa record chat kẹlẹ̀ play fáwọn èèyàn in case tó bá mú wálẹ̀ because èmi ò ní gbé sórí facebook mọ́ tó bá ti mú wálẹ̀ zimama àti sista tọ́lá ní ẹ máa record kínní so that tó bá mú wálẹ̀ tiktok mo ń dúró ẹ má worry má dúró kẹ pé hundred yeah tiktok is back don't worry wọn lè wọn lè yọ fídíò ni wọn lè yọ ẹ̀mí wa wọn ọ̀dẹ̀ lè pa wá lóhùn ká má sọ̀rọ̀ ṣé ń gbọ́ wọn lè yọ fídíò ní tiktok a máa dúró dè yín ẹ bá ti pé hundred á bẹ̀rẹ̀ ṣẹ mo ń dúró àwọn facebook ń dúró dè yín ṣẹ gbọ́ hmm, we are one family one family one family one family tiktok facebook olóbùkú làwọn ti instagram yìí àwọn family mo gbọ̀ pọ̀ ń bẹ̀ yẹn olórí burúkú ni wọ́n ṣẹ̀mẹ̀ pàwọn yẹn òkú ayé ni wọ́n àwọn ará instagram ṣẹ̀mẹ̀ pé olóṣó ni ninety nine percent wọ́n ń ṣe àwọn olóṣó wọn wọn naira. àwọn ló kórí Instagram yẹn fake life páyé wọn kú so ṣẹmọ many of them kẹrẹ ọmọọba ló ń gbé fọ́ọ̀ṣùn lórí Instagram yẹn so ẹyin TikTok àti Facebook you are the best ṣẹlẹ àwọn Instagram yẹn àwọn tí mú mi ni wọn mi ìdẹ̀ blame wọn àṣà tó jọ̀gá wọn kí lẹ expect okó ló ń dókọ́ tó jẹun so kí lẹ expect kí lẹ expect yes welcome back tiktok let's go there ẹ jẹ́ ká máa play lo because mo ní nǹkan púpọ̀ tí mo fẹ́ play fún yín ń bọ̀ ẹ má bínú ẹ má a máa play lọ sìn ẹ ṣe facebook ẹ ṣe tẹ ní sùúrù fáwọn ti tiktok tiktok náà ní sùúrù fún yín lẹ́ǹkan o like we are working together as one god bless you all. Give tún ṣẹlẹ̀ ń sìn yín kí n ṣe kí oh jesus I just can't tún padà lọ ó tún hang oh jesus mo ń hang If I ní sùúrù. Jesus can you ń bí mi nù gan ṣá kí ló tó ń rí báyìí. ti hang ẹ hold on for me, ẹ jọ̀ọ́ ẹ má bínú ó ti hang mo tún ti pa fóònù yẹn fóònù tuntun ẹ lè imagine fóònù tuntun àbí buku la làwọn ti ri ni fóònù tuntun ló tẹ̀ hang báyìí ṣáyé wọ́n fẹ́ bàjẹ́ ni tí mo tẹ́ bá máa ti ọdún tí mo ti ń dá tí mo ti ń fún wọn lówó tó ti ń gba owó mi àwọn tírì yìí bí àti wọ́n fẹ́ tabi Google olóyin unlimited ni gbogbo nǹkan tí mo ń lò wifi mi is the best fastest wifi kí ló hàǹgì fún ṣé fóònù ló hàǹgì ni àbí àbí àbí kíní tí yín máa ta ni tírì ẹ jẹ́ ìṣetán tí yín máa ta ni mo fowó ra comfortability mo fowó ra mo fowó ra kí n gbádùn fóònù ni mo rí mo ráwọn fóònù tó ṣìpù ń bẹ̀ mí rà ẹ wá fún mi fóònù wèrè tó hàn àbí kí ló mú fóònù wèrè tó hàn no. ẹ ṣé critical time ló jẹ kó hàn critical analysis tá à ń ṣe ṣé táìmì ló jẹ kó hàn háyìíyé yìíyé háyìíyé yìíyé àwọn ilé lóòlógó ń bá olóòlé lóòlógó ń bá ẹ jẹ́ kí n máa fẹnu kọrin torí ta bá tún pè orin wá tún mú fídíò wa rẹ̀ háyìíyé yìíyé háyìíyé yìíyé ọmọ olóòlógó ń bá awina n'onyo gomba ayiye iye ayiye iye ìwọ ló máa fèrè kólẹ̀ torí mo dọ̀bálẹ̀ ìwọ ló máa fèrè kólẹ̀ torí mo dọ̀bálẹ̀ ayiye iye ayiye iye awina n'onyo gomba awina n'onyo gomba gbogbo ẹtẹ ti e sùn. ta ló ń jó sórin ìsọnu tí mò ń kọ ń ẹ n pe zi mama tó bá ní fídíò yẹn kó send gbogbo dákúdájí gan ó ń bí mi inú nonsense ẹ ṣáà hold on bẹ́yàn ẹ jọ mo fẹ́ zi mama download fídíò yẹn fẹ́ kó send sí mi because kí lè má máa stop ẹ má bínú ẹ̀yin tèmi ẹ má bínú. zí màmá ò gbé fóònù jẹ́ kí n máa lọ ẹ jẹ́ ká máa lo bí lọ. ẹ má bínú mo ń dúró kó ló mo ti kíkẹ́ yìí. Oh, shit mo ń bọ̀ ẹ jẹ́ kí n gbé lọ. mo wà lórí íńtánẹ́ẹ̀tì náà kí. mo ní kí jẹ́ ká lọ sọ́dọ̀ ọba ìkòròdú ó fún wa pé mi wá lọ sọ́sì tí mo lọ bá tìmí sáyà wọn. ṣùgbọ́n nínú ni nínú ni ọjọ́ kan mo lọ síbẹ̀ wọ́n ní kán gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì kí n lọ sùn kán ní dìpátímẹ́ǹtì kan mo ní mi lọ ibi tí ọmọ mi sùn sí tèmi rí òun lájọ máa sùn síbẹ̀ èsì máa gbé mi lọ síbi kan tẹ́ gbé ọmọ mi lọ síbẹ̀ yẹn ibẹ̀ ni máa sùn mi ò lọ ìjọ tí mo tún padà lọ another day tí mo tún padà wọ́n ti gbé mi sínú mọ́tò wọ́n ti gbé mi débi tí wọ́n lọ ṣùgbọ́n ọmọ mi wà pẹ̀lú mi kò sọ ọ̀hún kan wọ́n kàn sọ pé àwọn ò fẹ́ kí n sùn síbí báyìí mo ní kí ló dé why not ìgbà tán gbé mi débẹ̀ mi ìwọ hòtẹ́ẹ̀lì yẹn o nǹkan dá mi padà sílé ibi tó ń sùn sí yẹn àjọ máa sùn síbẹ̀ ó tẹ̀ mí lọ́rùn máa sà ọmọ mi máa sá àjọ máa sá káàkiri lọ sí department lóríṣi tó bá ti lo bìkan lẹ́nu a tún lọ bá ní a tún gbé mi kúrò ń bẹ̀ wọn ní òun fẹ́ kan pa mí ah, ìwọ náà kó jẹ́ kí n sọ̀rọ̀ wọn ní mi lè sọ̀rọ̀ pé kí n má sọ̀rọ̀ títí títí ìtòṣe last wọn wà ń bẹ̀ ó pè mí ó pè mí wọn lọ sọ́sítì tí ó ń ṣe epa lọ́wọ́ ni wọn ni wọn wá lọ ṣe wọn wá lọ tútù ẹ ṣùtì. ẹ discover nǹkan kan bẹ́ẹ̀ ṣé gbogbo yín discover ah ogun mi dẹ̀ fẹ́ mú mi facebook something is happening can you love and like i can't see your love and like again ogun mi dẹ̀ fẹ́ mú mi bẹ́ẹ̀ ṣé gbogbo yín gbọ́ kí ló ti yàwó Mohbad ò mọ nǹkan kan pè náà wọ́n ń pè bìkan apartment ya Mohbad ní department wọ́n á máa pe Bukky jese ní Bukky gbèsè ẹ ṣé gbogbo yín gbọ́ nǹkan kan bẹ́ẹ̀ Facebook, are, are we still online? Facebook, please. I can't see anything. And mo ne lo phone mi because phone ni mo fi ṣe nǹkan. comment say ìwà lórí line mi rí nǹkan kan mọ́ Facebook. Facebook, I'm waiting. checking kí pa Facebook and dúró sorry, TikTok ni. What is happening? I will give you my YouTube channel today. Go and go and follow it. I will be doing it on YouTube. I can't stand all this nonsense okay a wà lórí line ẹ jẹ́ kí sáré sọ nǹkankan ṣé wọ́n ti pé Wùnmí sọ pé Mohbad ò kí lọ hospital ìyá Mohbad ti jaro ẹ̀ mi báyìí ìyá Mohbad sọ pé Mohbad wà lọ hospital ńjọ́ kan ó pé òun Wùnmí dẹ̀ sọ pé ẹ jẹ́ kí tún play fún yín ẹ jẹ́ kí n gbọ́ ẹ jẹ́ kí n dá padà díẹ̀ ikú ìwọlé ìgbénu lẹ́yìn òde kúrò. ẹ máa three years ní sáyà wọn. ẹ máa ni kó lo three years yẹn ó dẹ́ lò ó dẹ́ ṣùgbọ́n nínà ni nínà ni ìjọ kan mo lọ síbẹ̀ wọ́n ní kán gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì kí n lọ sùn kán ní dìpátímẹ́ǹtì kan mo ní mi lọ ibi tí ọmọ mi sùn sí tèmi rí òun lájọ́ máa sùn síbẹ̀ èsì wọn máa gbé mi lọ síbi kan tẹ́ẹ̀ gbé ọmọ mi lọ síbẹ̀ yẹn ibẹ̀ ni máa sùn mi ò lọ ìjọ́ tí mo tún padà lọ another day tí mo tún padà wọ́n ti ti gbé mi sínú mọ́tò wọ́n ti gbé mi débi tí wọ́n ń lọ ṣùgbọ́n ọmọ mi wà pẹ̀lú mi kò sọ àwọn kan wọ́n kàn sọ pé àwọn fẹ́ kí n sùn síbí báyìí mo ní kí ló dé why not ìgbà tán gbé mi débẹ̀ mi ìwọ hòtẹ́ẹ̀lì yẹn o ní kàn dá mi padà sílé ibi tó ń sùn sí yẹn àjọ máa sùn síbẹ̀ ó tẹ́ mi lọ́rùn máa sá ọmọ mi máa sá àjọ máa sá káàkiri lọ sí dìpátímẹ́ǹtì lóríṣi tó bá ti lo ibì lẹ́nu a tún lọ bá ní a tún gbé mi kúrò wọn ò fẹ́ kan pa mí ah, ìwọ náà kò jẹ́ kí n sọ̀rọ̀ wọn ní mi ò lè sọ̀rọ̀ pé kí n má sọ̀rọ̀ títí títí ìtòṣe last wọn wà ń bẹ ọ pè mí ó pè mí wọn lọ sọ́sítì tí mo lọ bá ó ń ṣe epa lọ. ṣé gbogbo yín gbọ́ ó pè mí mo lọ hospital mo lọ bá hospital ẹ bá mi confirm tẹ́ bá gbọ́ yẹn ṣé gbọ́ ó ní Mohbad pé òun ó wà lọ hospital òun lọ bá but Wùnmí sọ pé Mohbad ò kí ń lọ hospital ló sọ fún wa Wùnmí mo expect kó wá jáwọ́ eléyìí o now i want to i want to be i want to be i want to be as as um mo fẹ́ jẹ́ mo fẹ́ jẹ́ kí nǹkan kan yé gbogbo wa leni ṣé ń gbọ́ mi ọ̀rọ̀ yìí ń jọra wọn kò dẹ̀ tún jọra wọn Mohbad ti kú o Ọlọ́run á bá mi fọ̀run kẹ́ ṣé nígbà tí Mohbad náà wà láyé let me be honest with you all ọwọ́ Mohbad náà ò mọ o kò ṣe pé ó na òun mi o inú ilé Naira Marley tó wà yẹn iṣẹ́ wo ló ń bá wọn ṣe ń bẹ̀ ṣórin nìkan ló ń bá wọn kọ because tó bá ti di pé ọ̀rọ̀ wọn ń gbégbó wọ́n ń gbé nǹkan kan tó bá ti di pé wọ́n ń lé ọmọ ìkiri tán fẹ́ pa kò lè jẹ́ pé torí ó kúrò ní myland house lọ́ ṣe fẹ́ pa díìlì wo ni Mohbad àtàwọn Naira Marley àti ọba Lẹ́kì jọ sign ọba Lẹ́kì ó ń fi Sam Larry threaten Mohbad àwọn àwọn Naira Marley náà àwọn náà threaten ẹ̀ kí náà jọ kí náà fi rán Mohbad tí Mohbad gbé sá lọ kí náà fi rán Mohbad tó gbé sá lọ tó sọ pé wọ́n gbà lọ́wọ́ òun wọn gbowó fóun kíní yìí ń jọ bíi díìlì o ẹ̀dẹ̀ tí wọ́n gbà wípé kò ń ṣe díìlì ló pa o ọba lẹ́kí tí wọ́n ó dẹ̀ tún ti fún lóyún owó kúkú àwọn pé àkúkú kú ẹ lọ́lọ́run because mo ń sọ fún yín làwọn yìí kò ń ṣe orin nìkan ló ń kọ nínú ilé Naira Marley o àbí kò yẹ yín ẹ máa bá mi kọ̀ǹkọ̀ because mo ń sọ fún yín lénìí ṣé ń gbọ́ mi mo ń sọ fún yín lénìí pé ẹgbẹ́ ọkọ̀ tí ìyá Mohbad ń sọ bó jẹ́ gọ́ bójú òótọ́ ìyá Mohbad sọ pé wọ́n máa máa dà mí láàmú ọmọ mi máa gbé mi kiri from one department bó jẹ́ jẹ́ pé apartment ìyá Mohbad ẹ̀ mọ̀ pé àwọn ẹ̀ ti lọ bó jẹ́ jẹ́ pé apartment ló fẹ́ sọ ó ní ti bá ti lọ ọmọ mi máa ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín mo sọ fún yín pé kan ó ti pẹ́ gan ẹ tó bá wo show mi dáadáa mo ní ẹnìkan tí mo tèmi àti ẹ̀ mọ́ra ń gbà kan ṣe rántí ó gbé owó kan fún mi owó yẹn pọ̀ gan ó wá lọ sí naija ó jẹ́ tí ó ní owó yẹn máa wá gba owó yẹn ó máa bọ̀ láti Canada wá gba owó yẹn mo ti sọ story rí bí agbègbè yóò rántí ẹni yẹn dẹ̀ wá láti Canada lóòótọ́ wá owó yẹn pọ̀ gan owó yẹn pọ̀ à ń sọ̀rọ̀ six eight figures eight figures ní pounds owó yẹn wa nínú ilé mi for two weeks ṣé ń gbọ́ mi. ẹnìkan péré ló mọ̀ pé owó yẹn wà lọ́wọ́ mi ẹni ẹ wá ń dáhùn pé ah, Bukky gbóhùn ìjàre tó bá gbé ewu kò lè wọn lè ṣe nǹkan kan àmọ́ ah, náà lọ́hùn ò ní jẹ́ mo ní wọn mi ò jalè rí ẹ máa gbọ́ mo ní wọn mi ò jalè rí mo ní mi ní gbèsè mo ní màrán yàn wá gbé o mo dẹ̀ mọ̀ pé kò lè rán yàn máa gbé ṣe ń gbọ́ mi mo ní màrán yàn wá gbé o ó ní tó bá gbé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ó ní nǹkan kan tó kọ̀ lè ṣẹlẹ̀ ṣe ń gbọ́ mi ó ní nǹkan kan tó kọ̀ lè ṣẹlẹ̀ ni pé ìtọ́ka àwọn pílẹ̀nsì yìí wà ní nàìjíríà wọ́n máa lọ kọ́kọ́ pa wọ́n ná ìtọ́ka ẹni tó fẹ́ wá gbóhùn yẹn lọ́wọ́ mi ọmọ ibo ni mo ti sọ̀rọ̀ ẹ rí mi kò sọ dìpù báyìí ni ó ní ká sọ pé kò ò níyàn kankan ní nàìjíríà ni dádì mi àti mọ́mí mi ọ́n ìwà láyé ń gbà yẹn ó ní ká sọ pé ò níyàn kankan ní nàìjíríà ni wàá gbé owó yẹn gbé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ torí àwọn náà jí ni ṣé ń gbọ́ mi but ó ní torí màmá àti bàbá yìí wà láyé má jẹ́ má ṣe nǹkan kan mo ní kò tiẹ̀ tó sọ tẹ́lẹ̀ èmi ò ń jalè rán mi ò ń mo sọ fún pé ẹnìyẹn wá gbé owó yẹn one naira kò yọ ọ́nu owó yẹn kí mo fẹ́ fàyọ ṣẹgbẹ́ ọ̀kan tẹ́niyẹn náà sọ ó ní torí àwọn bàbá àtìyẹ́ wà ní nàìjíríà àwọn náà máa lọ bá tán bá rí pé wọn lè fọwọ́ kan ẹ̀bí ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà kọ́ ni pé wọ́n pa Mohbad wọ́n pa Mohbad o nǹkan kan tó dìbò wà nínú ikú Mohbad yẹn ọmọ nọmba one e ba mi fìyẹn sọ́wọ́ sí i ọmọ number one àwọn Wùmí dẹ̀rẹ̀ wọ́n ti gba gbogbo nǹkan ẹ̀ní ẹ̀ àwọn náà wish kó kú so Wùmí wá sílẹ̀kùn ó sílẹ̀kùn fún àwọn tó wà ń ta I am telling you this now from my point of law law BJ BJ farms and laws But tẹ̀ yẹ pé mo kà lọ because ìyá Mohbad ó confirm confam ìrònú mi látijọ́ yìí ìyá Mohbad sọ statement kan sìn mọ́mí ọmọ apá yín mi ìfẹ́ jẹ́ kẹkú ṣé ìyá Mohbad ló sign kọ́ńtíráàtì orin pẹ̀lú Naira Marley ni àbí Mohbad kí ló tó ṣe fẹ́ pàyà ẹ̀ díìlì wo ni afọbajẹ ọba Lẹ́kì Naira Marley àtàwọn kan ṣé ìkóṣórin nìkan náà máa ń kọ ọ máa ń rán àwọn iṣẹ́ àwọn African countries Our asian countries yẹn wọ́n man fisher fi iṣẹ́ rán wọn mi ìfẹ́ fi gbogbo ẹnu sọ ẹ bá mi máa confam tẹ bá ń gbọ́ mi wọ́n máa ń fi àwọn iṣẹ́ kọ̀ọ̀kan rán wọn kò ń sórí nìkan ló ń kọ kí náírà má ní bọ́ta kó sọ pé òun nìkan làwọn ń kọ́ ń bẹ̀ yẹn. wọ́n forí bojú ni bota ko so pe oun nikan lawon n ko n be yen won fori ni oja wo ló fi rán Mohbad tí ò fi jíṣẹ́ because lẹ́yìn tó di pé wọ́n ń lé yẹn ló lọ ra lé one hundred and seventy million. ilé tó ń gbẹ̀yìn òun ló one seventy million ní ṣé ń gbọ́ mi kò ń ṣe owó orin o owó orin yàtọ̀ àkáǹtì Wùnmí lówó orin àkáǹtì ìyá Wùnmí àti ẹ̀gbọ́n ìyá Wùnmí lówó orin lọ Mohbad ṣe a lot of things ṣé wọ́n ti pé inú petition Mohbad Mohbad sọ pé wọ́n máa ń lé òun kiri wọ́n sọ pọ́dọ̀ ọba Elégùṣì làwọn ti wá kí ni connection Elégùṣì nínú díìlì yẹn ṣẹlẹ̀ rántí pọ̀rọ̀ ìfẹ́ máa jọra wọn Sam Larry sọ pé Mohbad jẹ òun ní two million two million kọ́ ló jẹ́ ó ní nǹkan tó ṣe fẹ́ pa tó ṣe fẹ́ pa ẹ gbàgbé ẹ̀ tó bá gbowó yẹn máa pa wọ́n ni bó ṣe yẹ pé Wùmí ti pa wọ́n ó ti pa sáyé Wùmí mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ti ní kó mú Wùmí dáadáa Wùmí mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ gbàgbé ẹ̀ a dẹ̀ máa ṣe DNA ṣé ń gbọ́ mi wọ́n ti pa kí ló jẹ́ pé bí ikú bí ikú ni ṣóun ló kọ́kọ́ máa kúrò nínú ilé tó ti kọrin ni ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ti fi ìṣáná kíyèsí ògùn tó wá jẹ́ pé Mohbad wá rìn lójoojúmọ́ ẹ̀rú ń bà ló kọ́kọ́ máa kúrò níbi tó ti sign ẹ̀ hàn ni let's be real come on now come on now come on now Wùmí mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ because gbogbo ẹ̀ ni Mohbad ń sọ fún nǹkan tí Mohbad tí Wùmí ṣe sọ pé àwọn drug lord ló pa nìyẹn ẹ gbàgbé yàtọ̀ sí drug lord Wùnmí náà lọ fi oyún tiẹ̀ oyún ọmọ àlè tó tì mọ́ lọ gbé sábẹ́ drug lord. tí bible sọ ó i fear no evil for that art with me thy rod and thy staff they comfort me thy prepared a table before me in the presence of my enemy you can't do me nothing. ẹ jẹ́ ká máa gbé lọ ìyá dẹ̀ tún mo wá ń bi gbogbo yín tó bá jẹ́ pé Mohbad ló fẹ́ pa kí ni tí Mohbad ṣe ń sọ fún ya ẹ̀ pé mọ́mí ọmọ apá yín tó wá ń from one apart one department bí ọ̀rọ̀ ya Mohbad one department to the other kí tó ṣe ń kúrò from one department to the other Olodu. àtàwọn àtàwọn tó máa ń gbé nǹkan fine. ń fà yìí àwọn ló máa ń ṣe bẹ́yẹn American film náà mo bá wọn tajà o but ama máa American film ẹ lọ wo American film àwọn drug lord yẹn No, American film bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ó betray wọn wọ́n pa ẹ́ dànù nìyẹn ó betray wọn wọ́n pa ẹ́ dànù ni ó betray wọn wọ́n pa ni am I communicating a lot is a lot is surrounded by this Check, kọ́ni mo sọ yẹn ni in the process of that Wùmí wá ń fi òbò ṣàlejò fáwọn ọ̀gá Mohbad òbò lòun fi máa ń ṣàlejò kò kí ń fóúnjẹ ṣàlejò ṣàṣà ni gbogbo àwọn tí Mohbad súnmọ́ nínú lẹ́yìn àti ta tí wọn mi ò tí ì dò tó bá sọ pé wọn ò dó wọn kó bọ́ síta kó wá fi nǹkan tó bá gbójúlé búra sí ṣàṣà ni òbò ni wọn mi máa fi ń ṣàlejò Mohbad mọ ẹpọ ọmọwọ ọhún mi ò kì í ṣọmọ òun but kò lè sọ̀rọ̀ ìtorí nǹkan tó ń bò ìtorí nǹkan tó Am I communicating? So go go but tó ń sọ the Mohbad pé jẹ́ ká sọ̀rọ̀ She cannot talk because kò fẹ́ kú. Tó bá sọ̀rọ̀ ó máa kú. Kò jẹ́ pé yìí máa pa wọ́n nítorí ìyàwó tó gbé sílé gan ikú ni. I am giving you this information for free. Go and dissect it. Ẹ kàn má jẹ́ ká máa. See mama mi. Níbo hold on ẹ lọ sí màmá ìbọlẹ lọ pẹ̀lú gbogbo clefagis ọyàn tẹ́ gbé sórí profile yìí ẹ bá mi send àwọn video. tẹ́ send sí mi lánàá yẹn ẹ bá mi send ẹ síbí mo ń show lọ́wọ́ ni àwọn video. tẹ́ bá mi download yẹn ti àwọn ìyá Mohbad yẹn. ẹ di other line mi tẹ́ send ẹ sí ìbọn mo fi ń chat lọ́wọ́ ẹ bá mi send ẹ sílé mo ti ń pè yín látàrọ méjèèjì hmm. ẹ ẹ dà síbí my beautiful sister teacher mi nìyẹn o internet teacher mi nìyẹn o zi mama computer guru ni bo se wa, gbogbo nǹkan ló fi wọ̀n mi okay yẹ ba mi send e sí ni bye bye bye ṣé ń gbọ́ mi ẹ jẹ́ ká máa gbọ́ lọ mo fẹ́ kẹ́ gbọ́ bẹ̀ yẹn ibi tí yamuba sọ pé ó ní kán má pa mí ẹ jẹ́ ká máa gbọ́ lọ ẹ jẹ́ kí n fà sẹ́yìn díẹ̀. sí tèmi síbẹ̀ èsì wọn máa gbé mi lọ síbi kan tẹ́ gbé ọmọ mi lọ síbẹ̀ yẹn ibẹ̀ ni máa sùn mi ò lọ ìjọ tí mo tún padà lọ another day tí mo tún padà wọ́n ti ti gbé mi sínú mọ́tò wọ́n ti gbé mi débi tí wọ́n lọ ṣùgbọ́n ọmọ mi wà pẹ̀lú mi kò sọ ọ̀hún kan ó kàn sọ pé àwọn fẹ́ kí n sùn sí bíbá mo ní kí ló dé why not ìgbà tí wọ́n gbé mi débẹ̀ mi ìwọ hòtẹ́ẹ̀lì yẹn o oníkan dá mi padà sílé ibi tó ń sùn sí yẹn àjọ máa sùn síbẹ̀ ó tẹ́ mi lọ́rùn máa sà ọmọ mi máa sá àjọ máa sá káàkiri lọ sí department lóríṣi tó bá ti lo ibìkan lẹ́nu a tún lọ bá ní a tún gbé mi kúrò ń bẹ̀ á ní òun fẹ́ kan pa mí. Ah pé ìwọ náà kó jẹ́ kí n sọ̀rọ̀ wọ́n ní mi ò lè sọ̀rọ̀ pé kí n má sọ̀rọ̀ títí títí ìtò ṣe last mo wá wà bẹ́ẹ̀ ó pè mí ó pè mí wá lọ sọ́sì tí mo lọ bá ó ń ṣe epa lọ́wọ́ ni wọ́n ní wọ́n wá lọ ṣe wọ́n wá lọ ṣùtì epa yẹn wọ́n ní wọ́n nà án mo lọ bá mo ní jẹ́ kí n sọ̀rọ̀ mo bẹ́ẹ̀ mo kúnlẹ̀ fún mo wá ní òkè àwọn tó mọ̀ ó yá máa pè wọ́n kó máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ mo ní ṣe kò mọ̀ ọ́. Wàsíù Àyìndé ṣùgbọ́n olórin náà ni ó rẹ́rìn mo ṣe kò mọ Pasuma ó wá sọ pé òun mọ Pasuma ó ní ìyá pé Pasuma lójú mi báyìí ó pè mo ní ẹni sí kọ́ mo ní mo ṣáà máa ń gbọ́rọ̀ ẹ̀ pé ó ṣáà nípa kan ní orílẹ̀-èdè Nàìjíríà mo ní pé ó náà máa pè mo ní òkè jẹ́ ká lọ sọ́dọ̀ ọba Ìkòròdú ó fún wa láàyè pé ká lọ sọ́dọ̀ ọba Ìkòròdú yẹn ṣùgbọ́n létà ó ní pé ká máa lọ mọ́. ṣọlá sọ èdè tí wọn fi ní kí lọ. kò sóyún wọn fẹ́ kán pa mí pé kí má lọ máa rojọ́. nítorí come má lọ kidnap me. Me kì suffer. Me fún mi èmi ò kì me sọ fáyàn pé mi ìyá <laughs> we are getting there ṣé mo kọ́ tí gbogbo wa ò ṣe rántí this was her first interview and anything she said there is a truth anything tẹ́ bá gbọ́ lẹ́nu ìyá Mohbad is a truth every other thing they went to repackage it am I communicating. mo yìí insist sẹ́ kí ló dé tí Mohbad ṣe ń gbọ́ ó lóun ní ṣọmọ Wàsíù olórẹ́rìn ó lóun ní ṣọmọ Pasuma ó lóun mọ Pasuma ó lóun ní kó pe Pasuma ó ní ó ní kó má ni ó lóun ní òkè ṣé káwọn lọ bá ọba Àkòròdú ṣe ń gbọ́ mi ó ló sọ pé ó gbà wọn láàyè káwọn lọ ó nígbà táwọn wá fẹ́ pé ó ló tún sọ fóun pé ẹ má pè wọ́n ìtorí mo ò fẹ́ jẹ́ pa yín mọ́mì mi. mi because tẹ́ bá pè wọ́n ná máa sọ gbogbo ọ̀rọ̀ mi fẹ́ jẹ́ kó pa yín akúrò lè má lè àṣẹ wádìí pọ́n fẹ́ pa wọ́n nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà yìí ju eje lo ẹ máa bá wa kà lọ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ìmọ̀lẹ́ tó gbà fún mi mo yẹ̀ṣẹ̀ pé five months bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ pé mi ìyá Mohbad ó je wá mi wálẹ̀ mẹ́ta mi ìjẹ́ kó kí mọ̀. ṣé gbọ́ that is why Mohbad is always afraid when he's going out his mommy has confirmed it now Only tó ń gbà fóun ó láwọn èèyàn ò mọ̀ pé ìyá Mohbad lòun ó lóun ò kí ń jẹ́ kọ́ mọ̀ pé ìyá Mohbad lòun ìtorí kò fẹ́ jẹ́ kọ́ pa òun ó lẹ́mẹ̀rin ló wá òun wá bẹ̀ ó ní bọ̀t àwọn èèyàn ò mọ̀ why tí Mohbad ṣe ń hide tó yẹn what is there Wùnmí ó sọ pé ó mọ̀ nǹkan tó pa tó bá jẹ́ pé Nàìjíríà tó wà sẹ́ẹ̀nì ni wọ́n á ti tì mọ́lé ṣebí wọn tí Wùnmí ni wọ́n ní látijọ́ yìí nǹkan tí Wùmí sọ yẹn òun mọ nǹkan tó pa Mohbad ṣùgbọ́n ò lè sọ wọ́n á ti tì mọ́lé á ti sọ nǹkan tó pa fún wa because láti oṣù mẹ́fà láti wá nǹkan tó pa Mohbad ìwọ wá dìde láàárọ̀ ọjọ́ kan ó sọ pé òun mọ nǹkan tó pa Mohbad ṣùgbọ́n òun ò ní sọ olórí burúkú àwọn ọlọ́pàá olórí burúkú CPC olórí burúkú inspector general police olórí burúkú gbogbo ẹ̀yin tẹ́ wàá di kéèsì tẹ́ fi sábẹ́ ọ̀hún máa jẹ gbogbo yín yà àwọn ọmọ yín máa kúkú mọ́ yín lójú lójijì ni because Wùmí sọ pé òun mọ̀ nǹkan tó pa ọmọ ẹ̀ ẹ̀jẹ̀ yìí ń dà wá láàmú ẹ̀jẹ̀ tí ìlọ mú Wùmí kẹ́ tì mọ́nulé ipọ́n tí tó bá sọ nǹkan tó pa Mohbad fún wa ẹ wá ń play with our emotions you are playing with our intelligence you are playing with our emotions had they been in a sane country the fact pé Wùmí ó kọ statement yẹn ah ayé ẹ ti bàjẹ́ náà ẹ jẹ́ ká lọ gbọ́ pè mí nígbà tó kú ṣáńpé ṣé mi ni mo bí mo nìyẹn àwọn èèyàn gan pariwo pé à ó ní kí n má má ó mú mi kúrò ní ìyànà ni mo gbómi kó ní kí n máa lọ sí Kòròdú pé kóun lè máa máa wò mí ní time to time ó dẹ̀ tún mo ṣẹ̀ṣẹ̀ pé five months nínú ilé yẹn ó gba ṣọ́ọ̀bù gan fún mi. Shop yẹn mi ti òpó ẹ̀ ó fún mi lówó mo ti ra visa ńlá mi jì jẹnẹrétọ̀ ńlá ìjọ tó kù yẹn gangan ó lóun máa send five million sí mi ipe kí n lọ fi rajà ìyàwó ẹ̀ lóun máa wá bá mi ipe kí n pẹ́ tó máa support mi láti lè rajà pé àlè rajà yẹn ní ẹ̀ẹ̀kan ipe a máa rajà yẹn bí àbí three days torí Shop mẹ́ta yìí mo fẹ́ máa fi kan ta foodstuff provision mo dẹ̀ fẹ́ máa fi kan ta fosin mẹ́ta ló wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí. ṣé ń gbọ́ lọ́ọ̀rẹ́ mi. mo fẹ́ máa fi kọ́ta profession mo fẹ́ máa fi kọ́ta forcing foods ya Mohbad I commend your truth in this video In koto ṣẹlẹ̀ ló but unfortunately ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ àwọn ọmọ Mósè Mósè kó àwọn ọmọ ẹ̀yìn ẹ̀dẹ́lẹ̀ lérí ṣùgbọ́n lọ́n sọ fún Mósè pé Mósè wo ilẹ̀ lérí yẹn ojú ló máa fi rí òní débẹ̀. òun ló ń ṣẹlẹ̀ sí ìyá Mohbad ọlọ́run ti rí i pé kà ní ìyá Mohbad kò ń ṣàbíamọ́ ó fetí gbọ́ pọ́ ọmọ ológo ló bí ó fetí gbọ́ pọ́ máa jẹun ọmọ ó fetí gbọ́ ọmọ yẹn máa yọ́nú ìṣẹ́ ó fetí gbọ́ ọmọ yẹn ló máa jà fún ṣùgbọ́n unfortunately ìjẹkújẹ ìdókùn ìdó ẹ̀ kò jẹ́ kó jẹun ọmọ ìbá tó jẹ gan ó kan lẹ́nu ẹ̀ ni gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ń wò mí lẹ́ni oúnjẹ ọmọ ò ní kan lẹ́nu yín lórúkọ Jésù. oúnjẹ ọmọ ò ní kan lẹ́nu yín lórúkọ Jésù. ẹ jẹ́ ká máa gbọ́ lọ. tó mi torí mi dẹ̀ lè lọ sí kóròjú mo ní kó máa mi fi ṣọ́ọ̀bù yẹn náà torí ẹ̀rù ń mi mi ò lè gbé bẹ́ẹ̀ mọ̀ pé kó máa mi fi ṣọ́ọ̀bù yẹn rẹ́ǹtì mo sì bẹ ẹnìyẹn lé kó ṣàbà mi fi rent nǹkan tó bá owó tó bá ṣàtìrí kó kú fún mi ẹwù nǹkan tí mo rí nìyẹn ọmọ mi ò ẹjọ́ yẹn ara ẹ̀ mi ò lè parọ́ fún ẹ̀yin abiyamọ lílé ẹ̀rù màmá bá tí mo bá wá síbí báyìí tí mo bá wá síbí báyìí ibi tó máa jókòó sí nìyẹn máa jókòó tì máa mú lọ sókè kó lọ sùn áyà wọn máa mírí ìgbà tí mo wá rí i pé èmi tẹ̀ rò pé ah, gbogbo nǹkan yẹn ti lọ ṣùgbọ́n ọ̀nà tó wà nà nígbà tó ṣe epa yìí mọ́ ẹ̀ ṣe mọ́ pé àwọn pípù yóò ti padà lẹ́yìn ọmọ yìí kí ló dé wọ́n jẹ̀ máa lọ sí police station torí mo dúró bí ẹ̀ẹ̀mejì tí wọ́n sọ pé police station ni wọ́n lọ tó lè fi dé padà wá bá mi nílé báwọn ti lọ rí. ṣé ń gbọ́ ìyá Mohbad confam pé ẹ̀ẹ̀mejì ni Mohbad lọ sí police station ẹjọ́ ṣáwọn ọlọ́pàá olórí burúkú ìkú ni Sanwó-Olú. kan olu ìtorí wọ́n ńjọ yẹn gidibo Sanwó-Olú you have your own children tó bá fẹ́ fi ojú sunkún Sanwó-Olú do the needful do the needful or else gbogbo èyí tẹ́ gbọ́ sọ̀rọ̀ yìí tẹ́ fẹ́ jù sábẹ́ carpet gbogbo èyí tẹ́ gbọ́ sọ̀rọ̀ kú Mohbad tẹ́ ń ṣe bí pẹ́ gbọ́ gbogbo yín làwọn ní ògo kan ìdùnnú nú lẹ́yìn ayọ̀ nú lẹ́yìn ọlọ́run máa gbà lójú yín lójú ẹ̀mí ẹ máa fọwọ́ yín gbé ọmọ sin tẹ́ ẹ bá dúdì ní fò ìkà ni yín ìyá Mohbad gan sọ ó sọ pé méjì lọmọ yẹn ló suspect, lọ lo sí police station ẹ̀yin olórí burúkú ọlọ́pàá àwa wítọ olórí buku, ọba ọba ẹlẹkẹ egg roll olóko odódidógi òdòdó náà ó pé òkè ń lè bọ̀rọ̀ bí ọ̀rọ̀ wù mí Emi kọ́ mo sọ Wùnmí ló sọ o petition tó jẹ́ kó lọ mú fún Sanwó-Olú pé ẹ fẹ́ mọ nǹkan tó pa Mohbad ìránṣẹ́ yín ni Mohbad náà Mohbad ṣiṣẹ́ fún gbogbo yín náà ó wá mú petition o o mu bọ́m̀bí anyway Láyí wasabi ti reply ẹ̀ Láyí Wàsábì ti ba mi reply ẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lo report bí àwọn ti lọ report mo á Okay mo tún gbàgbọ́ tí mo wá sígbà mi ló ten days lọ́dọ̀ ẹ̀mí mọ̀ kó máa kú sátọ̀dé mo ṣẹ̀ṣẹ̀ kúrò ń bíbáyìí tó kú níjọ mọ́ndé yẹn o nǹkan tí mo fi kúrò níbàyìí sátọ̀dé kó fẹ́ lọ sí ṣù ó dé bẹ̀ ó bẹ̀ mí ten days yẹn tí mo lò gan ó máa bẹ̀ á ní kí má ti lọ mo á ní ṣé kò ní jẹ́ kí n lọ sí church ní ọjọ́ sunday pé mo ti lọ church fún two weeks pé mo fẹ́ lọ gbàdúrà pé mo ti lose ara mi pé mi lọ sí church church torí church ara ń sọ̀rọ̀ fún Mohbad màá play nǹkankan tí mo fi sọ kí ni yo ẹ tún máa bá mi gbọ́ yẹn àní máa gbé yín débẹ̀ lẹ́ni ẹ̀yẹ ẹ̀kọ́ sáà máa love and like kí fídíò yìí má wà lẹ̀ because mo ti mo ti ń fabẹ́rẹ́ dún gbogbo wọn mo ti òbẹ́ni kọjà bj òbẹ́ni kọjà kọwọ́ bọ gbogbo ara lé lójú mo ti ń kọwọ́ bọ bí tí ò tẹ́ kí n kọwọ́ bọ̀ àní tó bá yẹ pé nǹkan tó ba máa ṣẹlẹ̀ ni kó ṣẹlẹ̀ mo ti fi ẹ̀mí mi sí orí ọ̀rọ̀ yìí tí mo dẹ̀ máa pẹ́ kú kọ̀kọ̀ mi kò tí ì tó táìmù mi Sunday Igboho òṣà sọ lánàá ó níjọ́ tí àwọn mílítìrì wá bóun nílé ó níjọ́ yẹn lòun mọ̀ pé kò sẹ́ni kankan tó lè pààyàn kankan àfọlọ́hún ó ní wọ́n yìnbọn yẹn ó jẹ́ kóun kú ó ní ṣùgbọ́n Ọlọ́run sọ pé kò tí ì tó àsìkò mo ti ń kọ̀ nílé wo bó ti ń kàn yín léwo ìpatẹpatẹtẹ ni ẹ lè padà gòrò bẹ́ẹ̀ àní mo ti fi ẹ̀mí mi sórí ọ̀rọ̀ just ẹ jẹ́ kọ́pì ìyá Mohbad mo ti fi ẹ̀mí mi sórí ọ̀rọ̀ justice for Mohbad yìí sẹ́ àmàdé bẹ́ẹ̀ àmàdé bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa pè é lọ ṣé gbọ́n kan tí ìyá Mohbad sọ ìyá Mohbad sọ pé ọmọ yẹn ń bẹ̀ mí ó bẹ̀ mí ó bẹ̀ mí gan pé kí n má kúrò nínú ilé yẹn ń jọ yẹn because Mohbad ti mọ̀ ẹ́ pé òun máa kú ìtorí ẹ̀ lẹ ṣe ní Kòròdú tí bá gbójú síta wá ṣe show máa fi wọ̀nyí ẹ̀ pé kó tó sórí stage the fear you can see fear all over him now my question is why did he go to that show Chief Priest Oloko ìdérí ọtí I need your attention here or else I will drag you like a swani generator you took that boy there you did not give him a bouncer. You did not give him a bodyguard. Nínú crowd yẹn máa play fún yín sìn. Èèyàn kan sọ fún Mohbad ń gbẹ pé Mohbad o máa kú lálẹ́ Sam Larry máa pa ẹ́ lálẹ́ máa play fún yín mo máa gbé yín débẹ̀ ẹ lè má gbọ́ dáadáa ẹ lọ mú headpiece tí n bá ti ń play ẹ̀kẹ́ bá lè gbọ́ dáadáa. Èèyàn kan sọ nínú crowd ó ní Mohbad Sam Larry máa pa ẹ́ lálẹ́ máa play fún yín kẹ́ gbọ́ ẹ lè má gbọ́ dáadáa ẹ lọ mú headpiece kẹ́ fi ṣe tiyín tí bá ti débẹ̀ máa sọ fún yín ẹ jẹ́ ká máa gbọ́ lọ ọmọ yẹn lòun bẹ́ ìyá Mohbad ló sọ o mo ti sọ fún yín pé ṣe rí interview yìí ló kọ́kọ́ sọ yìí kó tó di pé Ìyábọ̀ Òjó ẹyẹ àṣà aṣángẹlẹ̀ aṣángẹlẹ̀ àti Wùnmí kan tó wá lecture ẹ̀ kan tó skúlù ìyá wá fi kọ bó ṣe máa pawọ́ ẹ máa gbọ́ lẹ́yìn tọmọ ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó má lọ ó wá sọ pé fẹ́ lọ church in Sunday tani o ò bá dúró tọmọ ọmọ tó ti sọ fẹ́ pọ́n fẹ́ pa òun wọ́n fẹ́ pa òun ọmọ ológo inú ilé ẹ ẹ jẹ́ ká máa gbé lọ. ìbá má kúrò ń bí báyìí torí wà tíyàwó ẹ wọ́n ń tàn mí tí má lọ bá promise kò ti fẹ́ máa lọ fún mi lówó kò fún torí pé kí n má lọ kò tí ì fún mi lówó oúnjẹ mi máa fún mi lówó oúnjẹ lóṣooṣù ṣùgbọ́n ti mọ̀ pé téun tó bá ti lè fún mi ní owó yẹn màá máa lọ ṣùgbọ́n kò wá fún mi lówó yẹn pé kí n má bàa lọ ṣùgbọ́n nígbà mo wá dárúkọ pé mò ń lọ church. church ọmọ yẹn láti church. pé mò ń lọ church pé kò jọ ó yẹn mo wá lọ báyàwó ẹ̀ náà ó ní mọ́mì kí lọ bọ́ ọmọ yín o ìgbà tí mo lọ bá a ó ní òun àti ìyàwó òun làwọn ò jẹ́ ká lọ wípé mi ò lè sọ̀rọ̀ fóun kóun gbọ́ mi ò lè sọ̀rọ̀ fún ìyàwó òun kóun gbọ́ torí àwọn jọ pílánì pé kì má sì mi ò wá mo wá ní kí ló dé ọ ní kí má sì lọ pé ṣe Liam nìyẹn máa ń gbé máa ń tọ́jú ẹ̀ wípé ó máa sọ pé tí mo bá ti dé wípé òun máa ń rest torí Liam pé torí mo máa bọ́. ṣé ń gbọ́ Mohbad ní kó má lọ Oni tori Mohbad nìyẹn Oni tori Liam nìyẹn Wùmí sọ fún pé Liam tí ìyá bá ti ya ba ti de Liam máa rest now lẹ́yìn tó ti sọ fún pé Liam man rest kó má lọ tó bá ti dé pé Wùmí máa rest ó wá lọ wá gbé ọmọ yẹn ẹ bá mi pé tẹ́lẹ̀ ni ṣó máa ń gbé ọmọ tẹ̀lé Mohbad lọ ṣe ṣó ṣùgbọ́n ó gbé lọ lálẹ́ ẹjọ́ yẹn because wọ́n ti orchestrate pálẹ̀ ẹjọ́ yẹn ló máa kú kó má yà yí lẹ́nu pé gan pé àwọn tó fẹ́ wá pa bó ṣe kúrò lé Wùmí ti fi kọ́kọ́rọ́ sábẹ́ ẹlẹ́kùn ipe kọ́ wọlé kọ́ dọ́ọ̀jì sínú yàrá. Wùmí mọ̀ọ́mọ̀ kúrò lé ó gbé ọmọ dání because ó ti mọ nǹkan tó ṣe sínú ilé yẹn Am I communicating? Kò gbé ọmọ kò gbé ọmọ jáde rí. Kò gbé ọmọ tẹ̀lé Mohbad rí. Ó láwọn ọ̀rẹ́ ẹ̀. Ó lẹ́yìn tó lè gbé ọmọ lọ fún. Wọ́n lè gbé ọmọ yẹn gan lọ fún ìyá Mohbad níbi tó ń lọ. Mohbad ò tẹ̀lé Wùmí ò tẹ̀lé Mohbad lọ sí sórí. Ó ṣe jálẹ̀ ẹjọ́ yẹn. Ó ṣe jálẹ̀ ẹjọ́ yẹn náà lọ sọ fún Mohbad pé Sam Larry máa pa ẹ́ lálẹ́ yìí. ó ti ń jọra wọn bọ̀ ẹ jẹ́ ká máa gbé lọ. bó ṣe wá sọ̀rọ̀ yẹn gan mo tún pìtì ẹ̀ pé tí mo bá ti dé lòun máa ń rest torí ilé à ń pé kò sẹ́ni tó máa ń bá òun gbé mo kàn sí wàá pé ó má wọrí mi máa máa pẹ́ kí n tó lọ torí ẹ̀ máa máa bẹ tọ́jú ẹ̀ máa máa bẹ gbé nǹkan tí mo rí mo nìyẹn pé wọ́n wá pè mí. ẹ máa gbọ́. ṣì báyàwó ẹ̀ sọ̀rọ̀ ní ọjọ́ Monday yẹn mo ní mo kàn pé lórí fóònù mo ní à mo ní promise nǹkan ó ní kí ló dé mo kò sí nǹkan kan mo ní ṣó sùn tì mọ́júmọ́ ó ní òun sùn tì wọ́n rí bá tó sọ pé òun sùn tì mọ́júmọ́ yẹn tí nǹkan bá ṣà ń ṣe ó yẹ kóun mọ̀ torí mi mọ̀ mo kàn rí pé ó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi níbi tí mo ti ń ṣe prayer mo kàn rí pé ó rọra kọjá àmọ́ kò sáré mú fún un ó wá ní òun sùn. ṣé gbogbo yín gbọ́ nǹkan ta ti sọ látijọ́ ẹ̀ nìyí ìyá yẹn sọ pé òun lọ́njọ́ yẹn ṣùgbọ́n òun sọ pé òun á máa wá òun á máa pẹ́ dáadáa sí ìṣòfà kó lè máa sinmi ó ní ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ yẹn ìgbà tóun ṣe prayer ẹ jẹ́ kí n fà sẹ́yìn kẹtùgbọ́ statement kan tí mo kọ́kọ́ fẹ́ dìbò bẹ́ẹ̀ ni pé ó lóun ní promise ń kọ́ ó ló sọ pé ó wà pé kí ló dé ṣe ó ló wá sọ pé ó wà pé ó ń sùn bí báyìí ìyá ìwà confirm pé nǹkan tí mo ṣe béèrè lọ́wọ́ ẹ̀ ni pé tí nǹkan kan bá ṣe Mohbad ìyàwó ẹ̀ ló máa kọ́kọ́ mọ̀ which is in tí gbogbo wa ń sọ látijọ́ yìí tí kọ́kọ́ bá ṣe Mohbad ìyàwó ẹ̀ ló ma kọ́kọ́ mọ̀ ìyá yìí náà confam ẹ̀ wáì tí Wùnmí ṣe wá ń sọ fún wa pé òun mọ̀ nǹkan tó pa Mohbad tó tún wá bọ́ta tó ní òun mọ̀ tó tún sọ Wùnmí Ọlọ́run máa dà ẹ́ láàmú ìdààmú tó fi gbogbo àwọn true mother true parent sí genuine people that are seeking for justice ìdààmú tó fi wá sí in September tí mo bá dìkìrì kú Ọlọ́run máa dààmú ẹ̀ in billion folds ẹ jẹ́ ká máa gbẹ ẹ kí n sẹ́yìn kẹtù gbọ́. tí mo bá ti dé lòun máa ń rest torí Liam pé kò sẹ́ni tó máa ń bá òun gbé nǹkan tí wàá gbé à ah, ó má wọrí mi máa máa pẹ́ kí n tó lọ torí ẹ̀ máa máa bẹ tọ́jú ẹ̀ máa máa bẹ ẹ fetí sílẹ̀ o. nǹkan tí mo rí mọ nìyẹn pé wọ́n á pè mí ṣì báyàwó ẹ̀ sọ̀rọ̀ ní ọjọ́ Monday yẹn mo ní mo kàn pé lórí fún. ẹ máa ah, gbọ́. mo ní promise nǹkan wọ́n ní kí ló dé mú kò sí nǹkan kan mo ní ṣó sùn tí mọ́júmọ́ ó ní òun sùn tí wọ́n àìgbà tó sọ pé òun sùn tí mọ́júmọ́ yẹn tí nǹkan bá ṣà ń ṣe ó yẹ kó ń mọ torí mi mọ mo kàn rí pé ó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi níbi tí mo ti ń ṣe prayer mo kàn rí pé ó rọra kọjá àmukọ̀ sáré mú fún un ó wá ní ó sùn pé àmọ́ mi kì í má bínú o ipò ń sùn ni mo ní ń sùn. ẹ máa gbọ́. ó wá ní àmọ́ ṣe mo gbọ́ nǹkan kan mo ní mi ò gbọ́ nǹkan kan ó wá sọ fún mi pé à nítorí pé obì tó lọ ipò ipe ó ṣèṣe ó ṣèṣe lọ́wọ́ wọ́n á ní wọ́n á ní ó sùn tó ti lọ perform ní ọjọ́ Sunday yẹn wọ́n á ní à kí ló wá ṣe ó ní ó kàn fi ọwọ́ ṣèṣe ni ipe torí ẹ̀ ó ń rest nínú òkè mo ní kó torí mo. ṣe ti gbọ́ máa tún sùn padà fún yín ṣẹgbọ́n kan tí yà sọ́mọ̀ ẹ̀ ìyá Mohbad pé Wùnmí Wùnmí sọ pé mọ́mì ṣe gbọ́n kankan ìyá Mohbad ló tì o ó ní òun kò béèrè ẹni Wùnmí wá sọ pé ẹ nǹkan tóun ṣe béèrè pé ṣe gbọ́n kankan ni pé ìtorí níjọ́ tó ń lọ yẹn ó ṣèṣe ó ṣèṣe kékeré lọ́wọ́ tó bá jẹ́ pé lóòótọ́ prime boy ló àtàkì Mohbad ó jẹ́ kí Wùnmí sọ mẹ́ẹ̀ pé òun àti prime boy ń jà but Wùnmí ò sọ fún ìyá o ṣùgbọ́n létà Wùnmí sọ pé prime boy àti Wùnmí ló jà tí prime boy gún Mohbad ní ọ̀bẹ kò lẹ́jẹ̀ ó tún sọ pé fòògùn kaná ṣọlọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni because ní corona coronavirus náà Wùmí sọ ní coronavirus pé prime boy àti Mohbad ló jà meanwhile àwọn onílàkàyè èèyàn àṣàpẹ́ báwo lọ ṣe máa jà òdìdí celebrity ká má rí video. ṣé ń gbọ́ mi sá now ìyá Mohbad confam fún wa pé Mohbad Wùnmí sọ pé eh, nǹkan tí mo sọ pé ṣe gbọ́ nǹkan kan ni pé ìtorí only ó ní wùndù níjọ́ Sunday kò sọ pé prime boy ìbàjá o kò sọ pé boy boy boy boy bó tẹ̀lé pé kò fẹ́ kò fẹ́ dẹ́rù bà wọ́n mommy, ah, mi ẹ̀rí nǹkan tí prime boy ṣe ìṣẹ̀lẹ̀ ló ń bá Mohbad jà níjọ́ Sunday kò máa sọ yẹn Only ní ó kàn ní wùndù kékeré Wùnmí your mind did not go touch ground but it's sọ fún ẹ èmi àti ẹ àjọ máa mú nǹkan lẹ̀ àní lọ bá àwọn olóògùn ẹ tí ẹ ní kó jẹ́ kí n máa pọ̀ ẹ̀jẹ̀ bí ṣe ń ṣe analysis yìí tí ẹ jẹ́ kó jẹ́ kí n sùn kí n má jí mọ́ mo fẹ́ dán wọn mo fẹ́ dán náà tó ń sìn wò mí mo fẹ́ dán òrìṣà tó ń sìn wò babaláwo tó ń gúnyán fún ẹ tó ń sọ pé tọbi òṣòro mo fẹ́ dán wò àwọn tó ń lùlù fún ẹ tó ní kó máa jó lọ mò ń dán wọn wò ní wákàtí àtọwẹ̀ tí ẹ jẹ́ kí n kọ̀kọ́ mo fẹ́ kó fa mi wọ́n pọ̀ lágbára mi fi àmì wọ̀n mi pọ̀ lágbára màá wá sọ fún ẹ pé ẹyẹ lẹyẹ ń jẹ sanra ẹ jẹ́ ká máa gbọ́ lọ ẹ jẹ́ ń fa sẹ́yìn kẹgbọ́. mo wá ní kí ló dé ọ ní ti lọ ẹ ṣe bí Liam nìyẹn máa ń gbé máa ń ipe ó máa sọ pé tí mo bá ti dé. mo fa sẹ́yìn kẹtùgbọ́n mi torí Liam pé torí mo máa bá òun pé bó ṣe wá sọ̀rọ̀ yẹn gan mo tún pìtì ẹ̀ pé à tí mo bá ti dé lòun máa rest torí Liam pé kò sẹ́ni tó máa ń bá òun gbé nǹkan tí wàá pé à òun máa wọrí mi máa máa pẹ́ kí n tó lọ torí ẹ̀ máa máa bẹ tọ́jú ẹ̀ máa máa bẹ gbé nǹkan tí mo rí mọ nìyẹn pé wọ́n á pè mí. ẹ máa gbọ́. ṣì báyàwó ẹ̀ sọ̀rọ̀ ní ọjọ́ Monday yẹn mo ní mo kàn pé lórí fóònù mo ní à mo ní promise nǹkan ó ní kí ló dé mú kò sí nǹkan kan mo ní ṣó sùn tí mọ́júmọ́ ó ní òun sùn tí wọ́n á rí má tó sọ fún pé òun sùn tí mọ́júmọ́ tí nǹkan bá ṣà ó yẹ kóun mọ̀ torí mi mú ọmọ kan rí kó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi níbi tí mo ti ń ṣe prayer mo kàn rí kó rọra kọjá àmọ kò sáré mú fún un wa ló ń sùn pé àmọ́ mi kì í má bínú o ipò ń sùn ni mo ló ń sùn nìyẹn ó wá ní àmọ́ mi ṣe mo gbọ́ nǹkan kan mo ní mi ò gbọ́ nǹkan kan ó wá sọ fún mi pé à nítorí pé ibi tó lọ ipò ó ṣèṣe ó ṣèṣe lọ́wọ́ ó wá ní ó sùn tó ti lọ pàfọ́ọ̀mù ọjọ́ Sunday yẹn wọ́n á ní à kí ló wáá ṣe ó ní ó kàn fi ọwọ́ ṣèṣe ni ipe torí ẹ̀ ó ń rest nínú òkè mo ní kó torí mo ní pé kó lọ bá mi gbé fóun fún un owó àgbàdo lè sọ pé ó ń rest tí wọ́n bá yẹ ti ń rest báyìí kò sẹ́ni nǹkan tó máa èmi ìyá ẹ̀gàn mi kí n disturb ẹ̀ màá kàn máa ṣílẹ̀kùn màá kàn máa wò tí n bá wà ń bíbà ẹ̀ ó lè sùn látàárọ̀ di ọ̀sán gbà mí màá kàn ṣílẹ̀kùn ẹ̀ wò màá rí i pé kò tí ì jí màá padà torí ẹ̀yàn ẹ gbà mí ẹ ṣàánú fún mi mo nídìí àánú ọlọ́run àti àánú ènìyàn lórí ọ̀rọ̀ Mohbad torí ọmọ mi ò sick nǹkan kò ṣe ọkọ mọ́mọ́ wọn kàn gbà lọ́wọ́ mi ẹ ṣé mo dúpẹ́ o. ṣé gbogbo yín ti gbọ́ mo fẹ́ pè nǹkan kan fún yín mo ń bọ̀ mo ń bọ̀. now ṣẹ̀rántí pé àmúbá ti confam bẹ́ẹ̀ pé monday ọ̀nà wọ́kọ̀ ọ̀dún ni màá play ibi tó ti sọ pé mo wá fẹ́ play ti nọ́ọ̀sì náà kẹ́rí pé àwọn ọ̀rọ̀ yẹn ń bọ̀ ń bọ̀. ok àti gbélé mo ń bọ̀ mo fẹ́ play ti nọ́ọ̀sì fún yín ti ya nọ́ọ̀sì ni ẹ máa gbọ́ ìyá nọ́ọ̀sì treat Mohbad. ẹ máa gbọ́. nurse tó lọ treat Mohbad ṣé a lè tẹ kọ́kọ́ mọ fèyí ṣayọ dípò di pé. nọ́ọ̀sì ni ẹ̀yà nọ́ọ̀sì. ẹ máa gbọ́. ta ni fèyí ṣayọ gidi ìgbé gangan. fèyí ṣayọ jẹ́ ọmọ kékeré mi òun là kó bí mi. ṣé ń gbọ́ ẹ̀ ń gbọ́. fèyí ṣayọ tó ṣe nọ́ọ̀sì ọdún mẹ́ta ní private hospital ológun state yìí. ẹ bá mi confam tẹ bá ń gbọ́ ẹ bá mi máa confam because eléyìí noise ariwo wà lábẹ́ but ẹ confam tẹ bá ń gbọ́ ṣe gbọ́ ṣe ń gbọ́ ẹ bá mi confirm ṣe ń gbọ́ mi ṣe ń gbọ́ fídíò yẹn kò ń ṣe mi sorry ṣe ń gbọ́ fídíò yẹn ẹ ṣe yẹ ìyá nurse kan pè òun ni mo fẹ́ play mo fẹ́ mo fẹ́ prove nǹkan kan fún yín bẹ́ẹ̀ mo ṣe ń play ṣe ń gbọ́ ok thank you kì nígbà tó kọ́ ṣe ọdún mẹ́ta tó ṣiṣẹ́ ọdún kan ojú ọdún mẹ́rin ìyẹn a lè sọ wípé ó kojú òṣùwọ̀n láti.